بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكفوا الله وما لا نهجله أن ترى كاتي أفاوى بأولفاوى أشتاوى أسواجوا نبوى محمد صلى الله عليه وسلم ìkẹ́ọlọ́n kọ́ bá dábì náà tàwọn ará lè rẹ̀ tàwọn sùpábà rẹ̀ àwọn bá kó sánú àwa náà fi báwọn òbí wa tàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin tí lọ́mọdé àti lẹ́gbẹ̀ẹ́ mú sí sánú wa láti fi àmọ́ kíra tá a fi ti kan lẹ́kọ̀ọ́ ní orú ọjọ́ ní alifatawa muhimma ti sheikh samahat abdulaziz bin abdullahi bin baz ń dá àwọn àwọn béèrè ẹ̀kọ́ tá à ni nípa ìgbàgbọ́ nípa òṣòlò dín ọdún kúrò iwájú nípa ayé lọ lápẹ̀lẹ̀ tààlim àwọn ọ̀gánáìjì kíkà Quran fún mayawa ishaq ìdíwù mi kọ́lọ̀ bá yọkùn lè wùtọ́ wáyé ọlọ́wọ́ sí pé owó tó ń bèèrè kò tẹ̀ sí bẹ̀ẹ̀ sí sí pé ẹ̀yà máa káàdì rí owó tó ń wèé fifty million wọ́n lẹ́yìn tó mọ́ pé fifty million ní kò sí kíkà wọn àwọn wá sáwàdà ọlọ́wọ́ bá náà ni ọlọ́wọ́ bá sọ́ńdọ̀ ọlá kó bá ọlọ́wọ́ الله قد سبحانه وتعالى الله القرآن الكريم الدين من 38 55 العدل لا روي حول العديث إن الله حرم على الأرض أن تأكل الأجسام الأنبياء دوري حديث وقلي النبي محمد صلى الله عليه وسلم إن الله حرم على الأرض الله سلي وفريلي أن تأكل أجسام الأنبياء قد جاء على النبي الله النبي الله wọ́n ti sin wọ́n bẹ́ẹ̀ náà wọ́n ti bọ̀ táǹkì mọ́ náà fi tó lọ́lọ́run ṣe léèwọ̀ ṣé ilẹ̀ jẹ ara wọn ìbéèrè thirty five fifty eight àwọn àdìsí lápá àdìsọ pé ìnàláha arama alàlà àrùdí àǹtàkùlà àdìsílámìlà àǹdíyà ọlọ́run ṣe léèwọ̀ fún ilẹ̀ láti jẹ ara wọn níjọ náà bàtú bá sáláìsì bá tí wọ́n lọ́fà àwọn iran wọn kàtà ó wàhálà wọn àtẹ́mtì táwọn fẹ́ lè hó kúpa níbi kó méjì náà lọ́dún kan níbi gàgà láàrin àwọn kọlá àwọn sọ̀tún kó kọlá wọn gan wọn inú ilé tí wọn dé sí ní Madina wọn ń gbẹ ilẹ̀ láti bẹ̀ wọn gbẹ wọ láti nẹ́bẹ̀ láti bí òkú àdébí lọ sí Iran wọ́n mọ̀ pé ẹgbẹ́ bí ti wà náà ló ti wà. ní sígbó àmì ẹ̀mí ìbí àbí pè kí wọn ò pè jẹ ẹnì kan kọ́ńpé yẹn jẹ tàbí jọ ẹ má bínú. naam ó yà kánà bí kú bàdí náà ni wọ́n yẹn lọ́wọ́ ti kọ́kọ́ àti Iran ó yẹ gbé àlejò yẹn kú bàdí náà ó yẹ máa ti bí ara Iran ó wà á wọn àwọn wà á wọn àwọn ìyá máa sóògùn wọn ni wọ́n fi dín wọn kò sí two hundred fifty thousand bí gbogbo ìbílẹ̀ lọ ó jẹ́ wọn máa lọ in thousands tí a kọ́ ju délé káwọn bí ìgbà náà gbára wọn ẹgbẹ́ lọ́jọ́ two hundred fifty lọ. question number thirty eight thirty five alo yes asa ìlú yekol olùbéèrè ti báyìí pé يقول أحد المذيعين يوم الجمعة وكان يتعدى عن فضل يوم الجمعة àwọn tó bá ti wá rí lójú ọdúnmà tí ń sọ̀rọ̀ ń pa ọ láti ti sílọ ọdúnmà àwòrán hadith ni ẹkùn ó wá mú hadith ẹni náà pé fẹ́rù alamán alayya min as-salati fi fẹ́rù alayya min as-salati fi ẹ máa gbẹ́ ń sin lọ́pọ̀lọpọ̀ fún ọdúnmà قالوا يا رسول الله وني وجي شي ولا وبا كيف تورد عليك صلاتنا قد أمدت مو وجه بصلاة وفضل تجير عنه لي فقالوا إن الله عز وجل ولا بس تجي لك جلو تجي لك جلو حرم على الأرض أن تأكل أجسام الأنبياء sílé wọ̀ fúnlẹ̀ láti jẹ́rẹ̀ àwọn níbi ọlọ́ọ̀bá rọwáwọ̀ hamsa àwọn afẹ́ márùn-ún lọ́gbà lẹ́sùwá ilẹ̀ àtìrìbìbì imam tí nìyí lọ́gbà nìkan yọ̀gbà lẹ́sùn yẹn wa أليس هذا يعارض مع آيات الكريمة التي يقول الله فيها إيه رأيه تقوى حياة كتاب قل إنما أنا بشر مثلكم سقي إن يبيت بنا لينا ọdún yẹn bí i àrẹ́bí èèyàn bí i wà náà bí i ṣẹlẹ̀ máa ń jẹ tàwọn yòókù ẹ̀kọ́ jẹ́ ayé tàwọn ẹ̀sìn tẹ́lọ̀ ọba náà ọkọ̀ọ́lù wà iná rajà ìlú na ma alẹ́ àṣẹ ìdán garaza ọlọ́ọ̀bá ní gbogbo tó wà ní ìfàtà àkókò yóò jẹ́ àkíkí tí ó dúdú bẹ̀rí wà á na olamma dákàlà alẹ́hì bàbá àmùhó ìnámà máta bẹ́ẹ̀rẹ̀ ni ń gbà sí sínú abbas tí bí ọ́n kó annabi muhammad sallam tó wọlé sí ibi tọ́wọ́ ìgbà sí fúláìsì lọ́pàá sàlátà àyà mi kábílà an yóò tó wọ́n yà lójú mẹ́ta síwájú kí ó tó sin annabi sallam ọ̀nà wáàdí an yìí aláàrọ̀sì tí mọ́ rẹ̀ síbi imú rẹ̀ ọ̀kálá àjọ́dọ̀ bìdẹ́ ní sọ àhíbìkùn sẹ́gbẹ̀ sí ẹni yìí wọláwọ̀ iná o láyá yan láyá síná kama ya asinta irin bashar wọláwọ̀ òun náà jẹ́ ẹ̀rọ bí gbogbo àwọn ọmọ ènìyàn yìí kún jẹ́ ẹ̀rọ وهذا الحديث الذي سميته موجود في كتاب نيل شرع ملتقى الأخبار شرع وسيلة الملتقى الأخبار الحديث خرجه أيضا ابن حبان في صحيحه حديثه ابن حبان موال صحيحه وعاقب في مسبقه أخي إمام حاكم المدركه كان صحيح على شيخ البخاري يعني حديث صحيح لدور مجمع إمام البخاري ولم يخرجاه يقضي بسبوعات بعد بعدتها ذكره ابن أبي هاتم في علل كان أفاه ابن أبي هاتم من علل وعكى عن أبيه بأنه حديث منكر هم وقفوا حديث منكرني كأن في إسناده عبد الرحمن ابن يزيد ابن جابر ابن على كل نبني عبد الرحمن ابن يزيد عمر جابر هو منكر حديث حديث هذا منكر منه وقال ابن عربي عربي ان حديث لم تثبت الحديث يكون في دليل اسال الله تعالى ان يوفقني واياكم بما يحب ويرضاه ما يحبه ويرضاه ومن بلون فصم ياتينا كسواز كبير الجواب إداو المذكورة المعروفة عند أهل العلم hadith ẹmúwá yìí àwọn àfá ma ń parẹ̀ ma'rufa inda alil ilm hadith pé àwọn àfá ní ma ń parẹ̀ ni لأن البعث فيه عند ولا بأس ولا بأس فيه عند أهل العلم ولا بأس به عند أهل العلم بس يبقى ويقول لك وسيا يقول له هذه سنة لدى وافا ولا نكارة في ذلك فلسين قد تكون لأن الله عز وجل لا أن يخص من يشاء من عباده بما يشاء سبحانه وتعالى فالله ما تيني يعني لك تيسا فانت تسنى ويرويك بدون تقصد مجد بطوك جلوك فإذا خسر أنبياء بالتحريم أجسام على الأرض فلا قراب من ذلك في ذلك كل واسي استقوى النبي ولوه بقى agbẹ́sí fún èèwọ̀ fúnlẹ̀ láti jẹ ara wọn alágara bàfẹ́dàlẹ́ ètò sí ìdílé mọ̀mẹ́ nígbà aláhùnmin dáhùn lábẹ́ yìí min karama min karama fún àpọ́nlé karama ti fún wa الصلاة والسلام عليه مشروع مطلقا والصلاة والسلام عليه مشروعا مطلقا يعني كيها الصلاة والسلام عليه وسلم كما شريعة من البوبة وتردع على الأرض هذه الجايكة على هي التي جاء وما تأكل أجسام الناس آخرين ما تجد على ويلمين فإن هذا لا يمنع من صلاة والسلام عليه إليه وكفرات السلام لا ويمنع أيضا من تخصيص الجمعة بإكثار من ذلك ما جاء في الحديث بس يعبرون بنا كمو دودوها نسبة دي قد ما سيحراد لقم لقم فانتوا أنه حديثني فإن الصلاة والسلام على عليه مشروعان دائما عليه الصلاة والسلام في حياته وبعد مماته عليه الصلاة والسلام لما فيها صلاة وفيها سلام بيدي شريعة بيدك عليه دائما انقل بيدك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 wọ́n ṣe àsàlátù fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní ìwà bóòdodo ẹsẹ̀ àsàlátù fún ẹsẹ̀ sàlámù fún lọ́pọ̀lọpọ̀ Allahumma salli alaihi wa sallim salatan salaman دائمين الى يوم يوم الدين اللهم صل صلاه يا سلام يا صلاه وسلام لا اله الا بالسلام يوم القيامه وقال عليه الصلاه والسلام كما روى مسلم في الصحيح بين النبي محمد صلى الله عليه وسلم بدو أنه صحيح مسلم من صلى عليها واحدة صلى الله عليه عشرة بها عشرة إن بسمي الله اسمي وفهم فالصلاة والسلام عليه أمر مشروع في آياته وبعد وفاته الصلاة والسلام على ما نتشريع جيك لني ثم تريوها ولا ما تقول عيه على كون إيه في البرزاخ في غير ذلك ó wà ní ah, ibi ìsìnká máa sẹ́bẹ̀ lẹ́yìn fún ìgbàlùdá ó ní àdúgbò mi wà á bá amúrò mọ̀ṣúkó wà máa lómù ìndì jẹ́mẹ̀ ilé alámbàlì ti jẹ́rẹ́ àgbékà rẹ̀ tí a sì mọ̀lọ́dù gbogbo yẹn àmà kọ́nà àti ìdíjọ́dọ́ ó yẹ ká kọ̀húwà وسند لا باس عند على العلم ìsinájì àdíṣe ẹ̀kù sáburú mẹ́ kò sí àyẹ́ ń bẹ̀rẹ̀ àwọn àfà àmà kọ́ọ̀lù abbas alam ila yaumi aba ti hatihu wala àtẹ́bẹ̀ àtànídì mọ́bílùn ti abbas ni mi ò mọ́ ń pa kúrò sílẹ̀ mílẹ̀ tó bí òdì gbìyànjú láti gbà ìsinájì ففرضنا ساعة هذا عن عباس فإنه لا ينافيه kábi ẹ̀dọ́ pé àrọ́ tí náà bá fi wọlé ọ̀sẹ̀ ìjìnlẹ̀ kò sí àkóyọ aláàkọ́ yẹn ìyá àsáró yìí ilé máa yà àtàrí yìí pé àtúntàn tẹ̀lẹ̀ sí àwọn ara olùsọ̀rọ̀ tẹ̀lẹ̀ sí ara tiẹ̀ náà wọn là kí yóò sì mọ̀ yẹn àmọ́ lọ́n lè dáàbò ó sì máa bẹ́ẹ̀ tiẹ̀ bí orí mọ̀ alàlà àrùbí àyíká kọlọ̀ ó lè sílé wọ̀ fún ilẹ̀ láti jẹ́ ويزيل ما يعتريه من من تغيير ما من تغيير راحية بين وجود ما في السماء هون ما في السماء وجود شيء فإن الله على كل شيء قدير سبحانه وتعالى الله أبا لك نريد منك وبدأ جلوب فإذا ودع في قبري ففي إمكان أن يزول هذه الريحة وهذا التغيير بين المبلغ من السعرين وسيسي كي أورو أبي يبقى يقتل حقوق وأن يبقى جسد سالما فريا كي تعيسي ولا لا فيها كي كما سيدني انتك يومها ليس في شرعي ولا في العقل ما يمنع ذلك والمقصود ṣẹ̀ríà àbínú tako ilé yìí wọn maksud أن الصلاة أن الصلاة والسلام عليه مشروعان مطلقا سواء في جد بجد أو لم يبقى روحه باقيا في رفيق الحالة والمقصود إن بأن الصلاة والسلام الصلاة والسلام عليه لبقى مشروعان إن بلفق السلام bá ṣeré ẹ̀mú mo tẹ́kọ̀ọ́ gbogbo ògbà sàwọn àbẹ́kà dìkàdì ara yẹn bínú sàárè bí ṣe wà ní o an lam yabqa bi sàárà yẹn nù sàárè fàkọ́nù o tààrù bí sàlátù na àlàyàréhi bíkún pé àwọn sàlátù wà mọ̀lọ́sọ́ dọ̀rẹ̀ bíkúnná àbálìkà fẹ̀nẹ́ àdìkìdì ìgbẹ́ kára ẹ̀mọ́ ti fi sàárè ma eléyìí kọ̀ hákúrò láwọn lámì ẹ̀sìn ìfọ̀lá àdìsọ́kọ̀lì ìfọ̀lá ti ẹ̀sìn lẹ́nu lẹ̀ لأن روح باكد في رفيق الأعلى أمي أمي روح هو أنه رفيق الأعلى يتحدث لطلق بيسي وهكذا أرواح الباكد عند أهل السنة والجماعة داني بوامي يقنا دلو أنه أبوه أهل السنة والجماعة أرواح المؤمنين في الجنة في أمي أمام مؤمنين وأنه أبو الجنة رفيق الأعلى وعار كفار في النار يعني أميع وكفر ومنونا وروحه صلى الله عليه وسلم في آل إليين عليه الصلاة والسلام يعني أميت صلى الله عليه وسلم كل وقت دمتون قد إنه إليين إشتالوا لهم أبا ورعى مؤمنين في التؤور متعلق في شجرة الجنة بني أميع ونيري أو أنواع ويهي ثم صوما أواجي الجنة كما صح ذلك بذلك الحديث بحديث مثل الشيخ ورعاه الشهداء أسراء في الجنة حيث شاءت يعني أبيع وشهداء يقولون إن لهم بجنة الجنة ثم تبدي إلى كنادل مولارك على العرش بين يقرأ في الجنة وملك ثم صمات على العرش ربع وهي في اوجاع في الطير العلي وعلى هي جرين كما جاء في الحديث الشريف أنه حديثه في الدليل والمقصود تبعيره ده فالمقصود تبعيره بأن أرواء الباكت وفي أركان عليه الصلاة والسلام عليه بس من سنبهم وصفيتي في الصلاة والسلام عليه الصلاة والسلام ọlọ́wọ́ lọ́lọ́wọ́ ọba ọlọ́wọ́ zahaba jùlọ baraba lọ walakinna hadith amma hadith lọ pé inna Allaha harama ala ardi an taqu ajsamul anbiya ọlọ́wọ́ sí ilé wọ̀fá wọn sílẹ̀ láti jẹ ẹran àwọn ànábì ọlọ́ọ̀ba ara àwọn ànábì ọlọ́ọ̀ba lábàtìtì ìfúdó ń bí hadith rẹ̀ záyẹn bẹ̀ fala aslu akhabu dé ìdájọ́ aslu ti wa náà ní kíkọ́ والبقاء على كلام عبد الله حتى يعلم بأدلة التي لا يشق فيها وما يخالف ذلك شافري أمي أبي سيقول كثير من بيع مثل تقولي قوله صلى الله عليه وسلم قلوا في شلون إن الله حرم الأرض ولو سيدي وفويلة أن تأكلوا أجسام الأنبياء قد جنى ونبي الله خير منه خير منه صلى الله عليه وسلم kero yin lọ́dọ̀dọ̀ annabi sallam ni huwa la yantiqu an al-hawa bẹ́ẹ̀ a ní kí sọ̀rọ̀ pẹ̀lú ìṣẹ́nu ẹ̀ inna Allah illa in huwa illa wahyu yuha àfi wahyu tó yọ sísun nígbà kalima khabar min al-illa gbọ́rọ̀ yọ́dọ̀ annabi sallam tí ó sí àyẹn bẹ̀ huwa inda al-ilmi fi za'ir nínú àwọn ìsinádẹ̀ lálàáfíà sí àyẹ́mẹ̀ fọ̀ìzà kúta ẹ̀sọ̀rọ̀ abbas lẹ́yìnà tí wọ́n pẹ́ bá rí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí tí wọ́n tẹ̀lẹ̀ fẹ̀yìnà máa káàlà o abbas lamtis mọ́ka àbáyọ́m ní من بقايا وزوال هذا الأثر كما تقدم وقد تجد أجو إن شاء الله لو ثبت ورفع بوقع عودة الأبيل لا يمنع من بقاء جسد إليه يؤمن في أرعي سوا مزوى وزوال هذا العصر في جلو على أثر يروي كما تقدم باس الأسواج والله تعالى أعلم رب العلم جلو قلبا يا بكبر كنو ها تو قال النبي صلى الله عليه وسلم مخلوق من نور عم قال النبي صلى الله عليه وسلم ما لم داع صوتني قال النبي صلى الله عليه وسلم مخلوق من نور إلى النبي صلى الله عليه وسلم ملمة داع السائل يقول قلت نسمع في بال الخطب الجمعة أما قلنا وأنت أخطب الجمعة عندنا لدوتي أن الرسول صلى الله عليه وسلم مخلوق من نور يعني إيه النبي صلى الله عليه وسلم ملاني وليس من تراب في كسائر الناس في ودولة ويفا بيا ويكو نسأل عن صحة هذا الكلام عن بيري بوضو رئيس لا فياته الجواب إذا هذا كلام باطل رئيس رني ليس له عصر فلنبي نبي فالله وخلق نبينا صلى الله عليه وسلم مثل ما خلق بقية البشر ọlọ́wọ́ bá dáwọn ànábì wa bó ti dáwọn ìdáyòkú náà ni ọmọnìyàn umamin mayi abiyi abdullahi wa ummi amina kára àtọ́ bàbá rẹ̀ abdullahi àti mamá rẹ̀ amina kuma kára lọ́wọ́ azawa jalla fi kitabin azim jẹ́rọ sí sunu tí a sọ́gájú lọ báyìí pé súnmọ́ jẹ́ ala نسلع من سلالات من ماء معين لين واسع رب الموري نسلع ومي طلع صلى الله عليه وسلم نسلع آدم يعني محمد أم عرمض النبي آدمني جميع نسلع آدم كلهم من سلسلة من تراب bẹ́ẹ̀ni gbogbo àrọmọrọmọdá adama gbogbo wọ́n tàbí nínú omi tó wà nínú yẹ̀pẹ̀ ni فما يروي أنه خلق من نور هذا لا عصد له أما بقوم كما دلاتنا مرة إليكم سيكتفون هو عديد الموضوع عديد ما هوني مكذوب تقرون باطل إيران لا عصد له سيكتفون بعد أن يعز يعز إلى مثل أحمد عن جابر بامي هم في تجبرة في مسند إمام عامد جابر فنظر سيدنا جابر وهذا لا أصل لا إليه كتبت فيه قال أم يعزه بالمسلم عبد الرزاق فلون المسلم عبد الرزاق وهذا لا أصل لا إليه قصيم كتبت المقصود أنه حديث باطل يعني بلا حديث يراني لا أصل له كتبت عن النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وإنما خلقه الله بما خلق منه بني آدم دلون دا لون دا نبي سلام بلون دبي دوان أم أم نبي آدم راني خلق منه أم أنبياء جميعا قال جاء لبا دوان نبي لون بطو هو من ماء رجل وماء مرعى هنا لكنه كم يوكنيات هم يبرين هذا هو الأمر معلوم إلينا العمل الجامع وما عليه يد... وعما ما يدعيه بعض الجلات الجهلاء báyìí táwọn mí máa sọ nínú àwọn aláṣejù àwọn aláìmọ̀kan anáwó kọ́kọ́ mi máa nóòrò pé wọ́n dára sí mọ̀lẹ̀ fàáza bá tìlúlá àtìlá ilé ìrọ́ ni kò sí pìlẹ̀ fún هو النور صلى الله عليه وسلم جعل أنور بني ملني النبي صلى الله عليه وسلم جعل أنورا للناس ọlọ́run sọ lẹ́gbẹ̀dì mẹ́lẹ̀ fún èèyàn ìmọ̀ àwọ̀ aláwọ̀ ilé ìmìlhúdà هلون طلعهم سواعي لسي نمنا من كتاب العزيز من كتاب علاق علي كبرة وسلط المطهر في سنة الله كما قال الله سبحانه وتعالى إذا الله سبحانه وتعالى جاءكم من الله نور وكتاب مبين إذا الضعب يجب الله بإماله كتير أخرت هذا النور ملئ هو محمد صلى الله عليه وسلم صلى محمد صلى الله عليه وسلم ما أوحى الله إليه من نور من النور بلا اتباع يفهم النور ماله سما سماء الله نورا الله كني ماله لأن الله جعله نورا لما أوحى إليه من الهدى الله بس نور ماله نبعث له سي نجد منه إفوسطنا كما قال في عاد أخرى بيولوغا سنو آية مباكي يا أيها النبي دواء نبي إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا وعلى ما ينشاك ولكم ما جاء الجاري أتقول سنين ردنا تلتشا ودائية إلى الله بإذنه أسيول الكفسنا وطلوبا كلوا أسيولوبا سراج منيرا أتي أتقطني مليه هو السراج المنير النبي أتقطني ملاني وهو النور بما آتاه الله من الوعي العظيم بالقرآن والسنة فجاء الملائكة يقولون طلعوا قفهم إنه وحي تنتقل دني إن القرآن على السنة إن الله أن نرى بهما طريق الله قال سليج منك ثم ملت جوانا وعودع بهما الصراط المستقلة العيتين يدونك وعودوانا تعالاني وهدى بهما وعدى بهما أجد إلى الخير فلن تسمع له القرآن سنة الأمة في دادا وهو نور ملني وجاء بالنور عليه الصلاة والسلام قد يمم عليه وإكبر الله طبعا سبحانه وعنه خلق بالنور كل يوم من كل يوم بدون لا تنوم عليه وإنما خلق خلق من ماء ماء ودون من كل فرني فإن كأنه نور بما أوحى الله عليه لكنه لكنه نور ما أوحى الله عليه من الهدى أمام ملانك قالوا وحي طلب مع مثلفون ما آتاه الله من العلم الذي علمه الناس صلى الله عليه وسلم علمه الناس صلى الله عليه وسلم ما يتوقع قومية قالوا يكرون وفرسل النور أو جلوا أبا إملاني وعلماء نور أو أفعنا إملاني وعلماء العقل وعفاء لدوني بما آتاهم الله من الهدى ونزلوا بقوانين طلعوا قوانين طبعا فهم نور للعالم وما جاء ملف بعدي بما اكتسبوه اكتسوه مما جاءت به رسل وانا ربع جلون بموا عليهم الصلاة والسلام جلون بأولوكم بابوا نعم صلى الله على نبي الكريم وعلى آله وأصحاب أجمعين السلام عليكم ورحمة الله وبركاته àwọn bídá wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ ó tẹ́bà lọ gbọ́n nífẹ̀ẹ́ àdẹ́bì sẹ̀rẹ̀sẹ̀lẹ̀ wọ́n máa sọ pé ẹni mohamed kúlùkàmì nóòr ní gbangba tí wọ́n tọ́ já lùsùn wọ́n ni wọ́n yin ànẹ́bì wọ́n dákò ó di àmàlẹ́ ẹ̀kọ́ báyìí jíjẹ ní kí wọ́n dákò túlẹ̀ fún ọmọdé túlẹ̀ fún wáyé Allahu ta'ala alam nam gbogbo ní ẹ̀bá kọ́lẹ̀ ẹ̀kọ́ kọ́lẹ̀ lè bí ti wáàzì محمد محمد بشر ليس البشري كي محمد امي ني اما كي سبي يا بي تيري او جو ما ساغو ما في كبارا كباي اي وان كون النبي صلى الله عليه وسلم يقول انما انا بشر مثلكم يوحى الي انما الهكم يطوعني كي قل انما انما ان انا فاهم يعرف التوكيد ما يعرفني يجي بينا لو kul innama dájúdájú mi ò jù báyìí náà lọ ẹ̀rọ mi ọmọ ènìyàn bíi tí náà ni ṣe olùdíjọ́ ti fi yóò ha ilé ìyá wọ́n ti wá ìfì wá ayé ìtàn sí kùn ìmọ̀lẹ̀ lọ́wọ́ àsùn náà dìkì ni ìmọ̀lẹ̀ àmọ́ bá ẹ̀rù mi ti wá náà ni christmas láti wà ń bẹ̀ ṣètọ́n ẹni ẹ̀kọ́ ọmọ sọ pé àlè fọlá náà bí àlè kọ́sì ànábì ní òun ẹ̀jẹ̀ tó ń da ayàtọ̀ sí fi ó di yíwa àlìsarawa nàbí bí i màláìkà ní ìsìn àlìsarawa àwọn màláìkà kọ́lọ̀wọ̀n dáwọn kú mọ́ tẹ́lọ̀ bá wọ́n tẹ́lọ̀ bá so ọlọ́pàá àwọn màláìkà sí àkókò sí irúṣẹ́ ti wọn ọgbọ́n níbi sẹ́lẹ̀ pẹ̀lú gbogbo àwọn níbi ọlọ́pàá kẹ́lẹ̀ lọ́nà gbogbo wa àmọ́ ọlọ́run ọba fún wọn specialities kíkí ni ọlọ́run tí wọ́n ní ìmọ̀lẹ̀ ó fún wọn ní ìmọ̀lẹ̀ látàdọ̀wà rẹ̀ wallahu ta'ala alam náà ọlọ́run náà máa nírú fílì sáà ní táwọn níbi ìbá fi ọmọ ènìyàn ní kò wá sí ní sílẹ̀ ìsáni ọmọ rẹ̀ sẹ́láìsì Ibrahim inú ẹ̀ tó gán ó sunkún ó ní ah Ibrahim la iná ma'azunu na bí iraqik Ibrahim ah inú wa bàjẹ́ pẹ̀lú bó ti fi wálẹ̀ yìí o ah inú wa bàjẹ́ omi bọ́ lójú ẹ̀ ẹ̀rọ ìyá àfẹ́ àní mẹ́rin alkazi yá àti dandan kí ni wọ́n bàjẹ́ wala aini yadna dani ojú ma dami wala na ko illa ma yadu rahman amma ni sun taka biji kala ba bilorun o di yawa ngba tí o ma zainab mama o ma rafi salaisi tí o ma eh, zainab ran ta bi salam ko abun ko mo di tare habi bi ko ma bi salaisi habi ni sai zainab ko di furu billahi ma akhadha wallahi ma ata ọlọ́wọ́ bá gbogbo ẹgbẹ́ ìgbàgbọ́ sílẹ̀ fún ọkùnrin nù kí ló ń ká adébí sáwà adébí sáwà bá gbogbo ọmọ ẹlẹ́ àdébí lọ́wọ́ sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ adébí bẹ̀ ọwọ́ àlejò ọmọ ẹlọ́ ọwọ́ àdébí sọ̀rọ̀ mọ́tì ráìsì ìṣẹ̀lẹ̀ ọmọ bẹ̀rẹ̀ sí omi bẹ̀rẹ̀ sí àwọn àlejò ẹ̀ inú fílíìsì ta nílò náà ni ó di yéwà wallahu ta'ala alam nígbà wọn lẹ lóko lójú gbọ̀n ọ̀d nígbà jẹ́ ni a gbóòlà àwọn àrùn tí wọ́n fọ́ àníbì wọn lójú kó wọn ti sùúrù rí báyìí ó yẹ bí wọn ti sùúrù rí kẹta yóò filẹ̀ ọwọ́ mu sọ́jà ó nàbí ìyàwó bóòlì àwọn ará tí wọ́n fà nàbí wọn lójú sí ó yẹ bóòlì wọn ti sùúrù rí báyìí kó wàrà bá nàbí wọn ó di wa olú fílíǹsì àti tó kọ́ sí pé ó lè níbi àkọ́bá tí ní àwọn fílíǹsì ó di wa bọ́ọ̀n bí àwọn máa sọ̀rọ̀ bí i pé àà báyìí báyìí báyìí ni jọ́sẹ̀ tó kọ́ kọ́ nàbí lè rí ọ̀rọ̀ kọ́ nàbí lè bá bí a ti sọ̀rọ̀ kà bí a ti sọ̀rọ̀ kuma da kwanabi na niya kuma kan koda da kawalun man alakallah wa nabi nabi ya ran koda idan gbogbo ya ta kora nabi ga kuma re o bi wa wallahu ta'ala alam na'am wa alaikum assalam dillah àbúrò ọ̀rọ̀ tó wá kú wọ́n máa ń sọ̀rọ̀ àwọn èèyàn máa ń sunkún bí ọ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ ni wọ́n gbóhùn bílẹ̀ àtàwọn àdán àwọn bá ti níbẹ̀ ó ní táwọn èèyàn bá ń sọ tí ọ̀dà pé àwọn sàbẹ̀ gan bàtà náà ló fi wọ́n sọ tí ọ̀dà hmm. tí wọ́n ní wàá kú rẹ̀ lé hmm. pé wọ́n bá ó ní sáfà abẹ sórí mi sọ pé ẹkún táwọn èèyàn ń sọ ẹkún ẹkún táwọn èèyàn ń sọ pé ọ̀sán burú bẹ́ẹ̀ pé ọkùnrin ọba jẹ pé òṣùnkún lọ́wọ́ ni àwọn sábẹ́ gba bí wọ́n sọ tó dà wọ́n ní irú àgbákò wò lédè. irú àgbákò wò lédè. ó ìlú àgbékọ̀wé lè lọ́tọ̀ bẹ́ẹ̀ kúmùrù náà rẹ̀dẹ̀lọ́ àánú tó gbọ́ra jẹ́ ọ̀pọ̀lọ́ nǹkan báyìí wọ́n ti sáré bí ti kú olóhùn ọkọ̀ àti ó ń kó sí ìdákẹ́ ó di eyín gbígbọ́ sí ni ọlọ́wọ́ bá kú sànù wa. náà bí lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá bí musa ti máa lọ sọ́dọ̀ ní àlébí òkú títí náà bá kọ̀ sí ilé umar sa'ad balẹ̀ kò bọ́ ọba lọ́bí ọdún islam bá sí kí ìjọ ló bá kí ìjà àmì orí ẹ̀ báyìí wọ́n ní àà ah, àwọn mùsùlùmí bí wọ́n bí ikú tó lọ́nkọ́ ọdún ìṣẹ̀lẹ̀ ṣe báyìí wọ́n pàrọ̀ àgà wọ́n mú àyà tó wà ní oṣù pa alì múra gbé wọ́n mọ̀ ní ọmọ ní ilẹ̀ rasul àwọn ìmáàdù àwọn kìtìlá nìkan àlà àkàbáìkùm bí ìdáwọ́ ọmọ sí bọ́lẹ̀ nù wọ́n ní ìnàlá ó ní ìnà muhammad mọ́ فإن محمد قد مات إذا محمد قد يقول له عليه بل من شراب الله بكثير قد لا يموت أبدا في دوام أمور بلد وقود زبول لنو إذا كون أبايا يري قد يهين بذريني أنا تبقى في الجمهور لني صلى الله عليه وسلم كلاك وبقوا وعليكم السلام والسلام وعليكم السلام ṣe ohun tó bá sábà bí ní tó bá jù ní pé aláàkọ́ ni wọ́n bàjẹ́ ẹlẹ́kìdì wọ́n kí nǹkan bìlà torí inú yàrá mọ́mọ́ wa sí ìdá Aisha radiyallahu anha nàbí sàlàyé yàrá yẹn ẹ̀yìn díẹ̀ lọ́gbà wọ́n wọ́n kí n báàkì báyìí báàkì wọ́n kí nǹkan bìlà báyìí báàkì báàkì táwọn lè bàtí wọ́n jáde táwọn lè bàtí wọ́n jáde àwọn tuntun mọ̀ta ó di àfòrú àtọ̀fán àwọn èèyàn tó dìde là ó dá ọkùnrin tí mo tán àwọn amúgbó ẹrẹ kí wọn gbọdọ ọmọ kí wọn kà àwọn obìnrin ó di ibi tí a ti rí wọ́n rí kọ́mẹ̀tì kí àwọn obìnrin tí gbọ́n ti là ó di kí wọ́n ti là ó di yé wa Hmm. Hmm. Naam. alaikum salam bila harao alhaji dai ake arganye mamla an yi yake wa labari ɗan mamma ya ɗaɗɗi yayi wa alaikum salam bila ben bọ́n wọn abúlé àti máa ṣe nù wọn azárí àtúkù bá kú àwọn obìnrin jáde wọ́ta àwọn yẹn mẹ́mú láàrin wọn wọ́n kí wọn ìgbà kó tó gbé wáta fún yẹn ọkùnrin títí bẹ́ẹ̀ fún àgbé àbúrò àwọn nọ́ọ̀sì sọ̀tàláìsì láìpẹ́ yìí nígbà tí wọ́n wẹ òkú yẹn tán wọ́n á náà obìnrin kí lọ sí lánú ilé kí wọ́n kí lọ sí lánú ọ̀sán àgbé wáta báwọn ọkùnrin kan tó ti rọ̀sẹ̀ náà ó di yé nà. Hello àti bangal dájú bangal lọ́lẹ́rẹ̀ jù ọmọ náà lẹ́rì àmá ẹ̀rí ti balùkù nàìjíríà jù ọmọ ọmọ wa sílẹ̀ àìsà tó wà níbi pé yára sílẹ̀ kí ẹ bá ń tún sí ìgbà ààyè gọ́tà béèrè yìí dáadáa gbogbo ọwọ́ ìjọba gbogbo sí bó ti lùkí ni wọ́n kí ọ̀pọ̀ ló wà nù àti lẹ́jọ́ pé àwọn obìnrin kan ló kí mu àìsà ìnà ìrọ̀dì ọlọ́ àná ọwọ́ lọ ìsàlọ́lá wọ́n tí wọ́n ti kíhùn sí sínú sáàrì tàbí wọ kásìlá ọmọrò sínú àìsà àjẹ́lá ẹ̀yà wọ́n bẹ́ bá tukùn lára wọ́n yà tó bẹ́ẹ̀ wọ́n ní kìí ṣe òkú sáàdù ní òkú kíkú sáàdù ní òkú ní kíhùn sílá ẹgbẹ́ ń gbókùn ìwà sínú náà sí kíhùn sílá ọwọ́ à ń gbàgbọ́ kíhùn sílá tó wá ní tòkó mọ́ra àmọ́ fáwọn kan bẹ́ẹ̀ kó mo ti bí dà ní o gbé bú bùsẹ̀ kíhùn sókù lá nínú máa

ìmáàmù yẹn àwọn ò dúró láàrin rẹ̀ débi ní sákòbìnrin ni sákòkùnrin ni yóò dúró lẹ́gbẹ̀ẹ́ orí rẹ̀ ni àwọn ikú àtúntò ọlọ́kùnkùn àti àlàáfíà rẹ̀ ó di yé. àkú ní báyìí àwọn obìnrin mẹ́wàá wọn mẹ́kìrìsìlá ìmáàmù yóò dúró lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin yóò dúró báyìí ó gbé orí ẹ̀ báyìí àwọn mẹ́rin yóò kú báyìí àwọn márùn báyìí ọkùnrin ìmáàmù yóò wà láàrin àwọn báyìí wà báyìí àwọn báyìí wà báyìí ó di eyín tàbí kò di eyín tàbí sí báwo ìgbé ìjọba káàkiri ayé bá ti máa kírun five minutes lókù wọ́n mọ̀ fi àjọ ọlọ́ọ̀bà ìyẹn bí fíjì lókù rẹ̀ kan náà obìnrin wà ń bẹ̀ ọkùnrin wà ń bẹ̀ obìnrin wà ń bẹ̀ bákan náà fọlá ti gbogbo wọn ọkùnrin lákọ̀ gbogbo sí alàbí sílẹ̀ yẹn ìmẹ́mú dùn bẹ́ẹ̀ ó di ẹ̀fà ọkùnrin ni àgbẹ̀ àkíọ́ ọkàn ọmọdé ọkùnrin ó bí àwọn obìnrin àjọ orí wọ́n yọ ó sì báyìí ó sì lè orí yẹn tí wọ́n bọ́ sí àárín tí kí làwọn obìnrin ó kọ́ ìdásùn ìjùlọ ó di eyín ó ti ṣe lọ nìyẹn gbogbo ìṣẹ̀lẹ̀ ọlọ́gbọ̀n àwọn afọ́ àrẹ sàárè gbogbo ìṣẹ̀lẹ̀ fún àwọn ìṣẹ̀lẹ̀ fún wa kò sí láàrín arábàkì kò sí ẹgbẹ́ pẹ̀lú pẹ̀lú kàrò lápá ni àwọn àbáyọ̀ tí wọ́n ti ṣe fún wa kọ́bọ̀ bá àtàn rẹ̀ sàárè. Mm. Hmm dúdú láàrin rẹ̀. Nígbà yóò ti kọ́ kábìrì ni ó kó àgọ́wà pé ìmáàmù ni. Òun ni ìdẹ́ ó ti ṣe kò ní bọ́ síwájú gẹ́gẹ́ àwọn mẹ́wọ̀n ọkùnrin tí ma mú síwájú tó wà láàrin àwọn náà ni. Àbájú tí ó dúró sí dákùnkùnrin ní bí ìfẹ́ orí rẹ̀ ni. Kábìrì ni àárín rẹ̀ ni ó di yé ṣe wù náà máa alaikum salam láàmà mi ò lóòótọ́ àwọn bá rò sí ẹ̀jẹ̀ sáfẹ́ pé àwọn wọ́n bọ̀ anglo fún ìwọ́ wọn ẹ̀jẹ̀ ìwọ́ wọlé wọlé dà wọ́n ti wá àǹtí ìlú mú wọ́n wọ́n ta sí nàní. ọjọ́ wa àjẹ́ kẹ́lẹ́ àwọn láàmú. lórí ọ̀rọ̀ ni wọ́n sọ pé ní ìlú ìgbà nìkan ní ìlú bá ti ṣe ìlú ní ìlú ìgbà nìkan lórí ìlú ìgbà nìkan ní ìjọba yìí nítorí ó àwọn ìjọba tó bá sì ṣe wọ́n tẹ̀lé ọlọ́run ọba ń ka bí wọ́n pè ọjọ́ pọ̀ pọ̀ bẹ́ẹ̀ náà yẹn káwá dìbò pé. ẹ àti tẹ́tà ń sọ pé ọ̀sọ̀rọ̀ ṣe ààrẹ ló ṣe àwọn èèyàn ọmọ àwọn èèyàn ọmọ àwọn èèyàn akọ̀rọ̀ akọ̀rọ̀ pé a ah, ìdókòwò èèyàn ló mọ̀ pa bọ́ọ̀lù sọ̀tà láì sí ní oní gbẹ̀wò láàrin kí wọn láàrin kí wọn àwọn tó wá wà bẹ́ẹ̀ ìdánú àwọn tó wà mẹ́wàá bá rí pé àmì gbogbo àwọn tí mo ti gbà lọ́wọ́ wọn àwọn tí wọ́n gbé brian ash náà tó pa ẹ̀dá pẹ̀lú fọwọ́ lóde bá ti dúlé o ní bàbá mi ẹyẹ yìí lè kí nínú àwọn tó wà mẹ́rin lọ́wọ́ bá wá pé àmì gbogbo àwọn tí ẹ kí mo ti gbà lọ́wọ́ wọn àwọn tí wọ́n wẹ wọ́n dàbí wọn wọ ìwà ẹ̀kú yẹn àwọn tó gbó kúrò sínú sàárè náà nìyẹn ẹ̀dá kan bá délé lè fọ ẹ̀ Rabiu wọ́n máa tẹ̀sẹ̀ sí wọ́n tẹ̀sẹ̀ sí ṣe kí sọ fún bàbá bá o bí kò sí kọ́nà bàbá mi fi hàn mílíkì wò ṣe àwọn onímọ̀ lọ́dọ̀ gómìnà o àwọn ìfọwọ́ rẹ̀ nù gómìnà ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ gómìnà mo ń gbé ni èmi kọ̀ bílẹ̀mù ẹ̀ ní ìdíkọ̀ bílẹ̀mù ẹ̀ ní ìsìn àbáwọn ọ̀la ìmú bílẹ̀mù ẹ̀ ṣé ẹjọ́ wá sọ́kọ́ ẹgbẹ́ ìfọwọ́ ẹgbẹ́ àwọn tó wọ́n gbẹ́ wọn àwọn ọ̀pọ̀ ẹ̀kọ́ ọba kó sànù wà ní bí mo di bí kọ́mù sànù lè mú ó di yẹ́yìn ọlọ́wọ́ sànù wà